adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ ní ẹ̀kan sí àpárọ̀ gbọ́gbọ́n alhamdulillahi rabbil alamin fún oore àti àánú tí ọlọ́ọ̀bà àlekọ́lá tí ó ṣe fún wa tó ní kí a máa bẹ́lẹ́bẹ́lẹ́ ìgbà náà ni adúpẹ́ fún àtọlọ́dọ̀ ọlọ́run oore ọlọ́run àánú ọlọ́run kọlọmọyọkọ níbi ṣayé wa àsìwá ní aláàbò kò ní ọdún èṣù ẹni ẹ̀kọ́ ni ègbé kọlọmọdé kò ní ìdásí níbi ṣayé wa ajẹ́rìí pé nùsánmà àti ilẹ̀ àìlọ́lọ́ba ni ọ̀kan náà ní kókó méjì kò lórúkọ lọ́ba kan ọba yìí náà ní orí ẹ̀ lé wa lórí òun náà ni pé ó ṣe àwọn ẹ̀sìn kan ní ọ̀ràn lé wa lórí àgàgà ó ń bẹ́ńbẹ́ ìdá máa ṣe ní ìṣẹ́jú ìṣẹ́jú ó ń bẹ́ńbẹ́ wákàtí síra wọn ó gbogbo ẹ̀kan ní lọ́sẹ̀ ó gbogbo ẹ̀kan láàrin ọdún ó sì ń bẹ́bẹ̀ tó pẹ́ ẹ̀kan náà ní nígbèsè ayé ọmọ ẹ̀dẹ́ ni à fún àwọn ìdí oríṣiríṣi lọ́gbàsí àwọn nǹkan wọ̀nyí ó ń bẹ́bẹ̀ tó yé wa nínú àwọn ìdí ọmọ ẹ̀dẹ́ yìí wà nínú àwọn ìdí àdúpọ̀ ẹ̀fọn ọlọ́ọ̀bá náà gbogbo àwọn tó wá làkàlẹ̀ fún wa nílànà ẹ̀sìn ọlọ́run mọ́sàlì kọ́ wa lọ́rùn ìdí a máa ṣe ní ìṣẹ́jú ìṣẹ́jú ọlọ́run kọ́ wa lọ́rùn ìdá a àwọn wákàtí mọ́sàlì lọ́sẹ̀ ìdá àṣẹ lọ́dún ìdí pé ẹ̀kan nínú gbèsè ayé èèyàn ọlọ́run mọ́sàfẹ́rẹ́ wà lọ́rùn àwọn ajẹ́rì pé wọn bá mọ́sà sára ẹ̀rọ náà bá ní ṣiṣẹ́ iṣẹ́ ní ṣe ìkẹ́ ọlọ́run ọ̀nà ọlọ́run torí ayé náà ọlọ́run kọ́mọ àná Muhammad sọ̀rọ̀sọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run orí ọlọ́run kọ́mọ bá gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n jíṣẹ́ síwájú ẹ̀ bẹ́ẹ̀ láti gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ànábì Muhammad sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n bá lò gbà àbẹ̀ọ́lọ́run bá nìkọ́lá kọ́lọ́ba ní sèkẹ́ rẹ̀ fún wọn. gbogbo ẹnikẹ́ni tí tí ó gbò kó ọ̀nà rẹ àwọn abẹ́rẹ́ àwọn náà tí à ń sọ̀rọ̀ ìtẹ́ ń náà ọlọ́run sọ wá ní ọ̀rẹ́ rẹ̀ fún gẹ́gẹ́ bí àsìkò tá a wà ní àsìkò hajj àwọn ọ̀rọ̀ tá a sì fẹ́ sọ náà hajj. Ah, gẹ́bí asema gbogbo tí mùsùlùmí bá fẹ́ ṣe pátá ọ̀ràn ni kó ní àgbọ́yé ẹ̀ ànábì Muhammad sọ́sọ́lá ó ní máa yóò bá bí ọ̀kẹ́rẹ́ àyùfà tó fi dé olùgbò ẹnikẹ́ni tọ́lọ́run bá bá ti ro dáadáa bá ti ro dáadáa kan ìwé náà ti gba dáadáa lérò fún onítọ́lọ́run bó sọ̀rọ̀ ni pé fífà kí òhun fi dì kí ẹ̀sìn yé ẹ̀rí fíkì òdì kéèyàn gbàgbọ́ yẹ́sì oore ńlá ní tọ́lọ̀ ọba máa ń jogún fún yàn ọ̀tọ̀ ní ẹ̀sìn lódìdí ọ̀tọ̀ ní àwọn sẹ́ẹ̀sìn inú sẹ́ẹ̀sìn nìrún kíkí lábí lọ́dọ̀ àwọn àfáà fíkù sọ́láàtì àgbọ́yé ìrún kíkí fún mùsọ́lì fẹ́tọ̀fẹ́ kírùn nínú sẹ́ẹ̀sì ni ààwẹ̀ wà láfi ní fíkò síyà àgbóyé àwẹ̀ lè sọ ìfẹ́tọ̀fẹ́ gbáwẹ̀ nínú sẹ́ẹ̀sì ni sàkáyíyọ láfi ní fíkò zakat àgbóyé sàkáyíyọ lórí ẹni ọbẹ̀ máa yọ sàkáyí mùsẹ́kì bẹ́ẹ̀ la ní àmọ̀ ájì náà iṣẹ́ kan nínú sẹ́ẹ̀sì bẹ́ẹ̀ la ní fíkìlì hajj àgbọ́yé hajj lẹ́ni a rí pé ń bẹ inú àwọn èèyàn tọ́lọ́wọ́ bá lè ní kí wọ́n ti gbéra kó lè lọ sí Mọ́kà láti lọ bẹ ọlọ́wọ́ bá wọn láti lọ sin ọlọ́wọ́ bá wà yìí bá ọlọ́wọ́ bá tó sọ wọn dán láyọ̀ iṣẹ́ náà jẹ́ kọ́lọ́nkọ́ wá gba níjọsìn fún wọn kó tó sọ wọn padà wálé láyọ̀ àwọn tí wọ́n wá ti lọ abẹ́lẹ́ ọba ọ̀lá àmúṣàṣe rọrùn káwọn náà gbéra láyọ̀ kí wọ́n dọ̀n láyọ̀ kí wọ́n níṣẹ́ náà ṣe láyọ̀ kí wọ́n padà láyọ̀ àwa tá a wà nílẹ̀ kí wọ́n bá a dáadáa pẹ̀lú ayọ̀ lọ́múṣàṣe bẹ́ẹ̀ torí díẹ̀ afẹ́ yẹ̀wò lẹ́nìí àwọn àgbọ́yé tó kí ó wà lára mùsùlùmí fún ìtànkù ní alhaj iṣẹ́ hajj àgbọ́yé àkọ́kọ́ tààrí alhaj hajj dá ń sọ yìí kí ni túmẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ a sì rí pé àwọn àfáà ẹlẹ́sìn àtàwọn àfáà elédè àwọn méjèèjì náà ni a máa ń dá sí ọ̀rọ̀ tó bá ti dà báyìí àwọn àfáà elédè tó bá ní hajjá yahudu hajjan àwọn hijjan ìtumọ̀ ẹni pé kọ́sàdà yaqsudu qasdan zara yazuru ziyara ó ní kí èèyàn bẹ nìkan wò kó gba nìkan lérò tó bá ní àjẹjú kàdà mo lọ sí ní báyìí àwọn èèyàn kàdà mo sì rìn àjò lọ sí ní báyìí mo bẹ̀rù báyìí wò ìtumọ̀ hajj ní inú ìdílábàá nù kéèyàn bẹ̀rù kan wò ziara kọ́sì. àwọn tó wá ní ibi tá a fẹ́ bẹ̀wò yóò gbọ́ jẹ́ alimakan alimuazam àyè tí èèyàn máa ń pọ́n lé àyè tí èèyàn máa ń gbé tóbi nínú àdámẹ́sìn kò sí ẹ̀sìn kan tí ò ní ààyè ẹ̀sìn yìí ó wá látọ̀dọ̀ ọlọ́run ní o wọ́n látọ̀dọ̀ ọmọ èèyàn ní o yóò ná ààyè kan tí àwọn ẹlẹ́sìn máa ń lọ bẹ̀ ààyè yóò sì tóbi mi wọn ó wá bá tọ́lọ́wọ́ bá mú kò bá tọ́lọ́wọ́ bá mú láìpẹ́ yìí àwọn èèyàn kójọ sí ààyè kan lóṣogbo létí odò pè ní abẹ́rẹ́ kọ́ ni àyè ńlá lọ́dọ̀ àwọn ọlọ́sùn ẹ gbọ́ wọ́n péjọ sí òkè olúmọ wọ́n péjọ sí òkè ìbàdàn hajj tí wọ́n tí a bá tó tóbi lẹ́nu ẹni òní jẹ́ hajj àmì àgbéra. lórílẹ̀ ayé orí Vatican ẹ̀dìkọ̀tà àwọn Christian ní Rome lọ ẹ̀rí agbéra wọ́n lọ rí wọ́n lọ sí Jerusalem àyè kan ní bẹ́ẹ̀ làwọn mùsùlùmí náà wá ní àyè tiwa náà tá a máa bẹ̀ wò torí díẹ̀ làwọn afẹ́ẹ̀sì wá ní hajj شرعا nínú òfin ẹ̀sìn ó wà kọ́sùdù mọ́kàtà alimukarama yàdáyì ìbáàdàtìn maksusotin bishurutin maksusotin fi amakina maksuso fi ayatin maksusotin. òun náà ni ìgbéra lọ sí maka kágbéra kò ní ibi àbáwà lọ sílùú maka lé àdá ibadatin makhsusa láti lọ ṣe àwọn ìjọsìn kan tó yàtọ̀ gbogbo ìjọsìn yòókù ẹ̀rì bi shurutin makhsusa pẹ̀lú májẹ̀mú tó yàtọ̀ gbogbo májẹ̀mú tí mẹ́lára àjọsìn yókù fi àmákìní makhsusa ní àwọn ààyè kan tó yàtọ̀ gbogbo ààyè yókù aláàyè àti makhsusa ní níṣe kan tó yàtọ̀ síta máa fi jọ́sìn yókù ti jẹ́ pé èèyàn lọ sí hajj nìyẹn wọ́n kọjá mọ̀ pé kò gbé àti sáájì láyé ju àti máka kọ́sì mọ́kàlì mọ́kàlámà wọ́n wà á lọ sí àwọn àjọsìn kan tó jẹ́ ìjọsìn ẹ̀sà nínú ẹ̀ ní tàwa kéèyàn rọ kíká lé ọlọ́run lórí gbogbo orílẹ̀ ayé ilé kan oṣù ni a máa rọ kíká fúnà ní káàbà téèyàn bá ti rọ kíká lé míì lẹ́yìn káàbà tó lóun fẹ́ ń sin lọ́ni ó ti kó nu ẹ̀sìn àwọn mùsùlùmí ẹ̀rì ilé kan tá a rọ kí kánù gbogbo ìjọba ọba ti gbé kalẹ̀ ló ti gbé kalẹ̀ pélé tá a máa rọ kí kánì tábà gbogbo àtọ́lọ́ ń sọ̀rọ̀ in tí òun torí ẹ̀ gbé ìkáàbà kalẹ̀ gbogbo ti sọ tí ò ní nínú sọ́ọ̀tù bọ́kọ́rà ní àyà one twenty five ọlọ́ba ń bá anabi Ibrahim sọ̀rọ̀ ń bẹ̀ àti ọmọ rẹ̀ Ismail ọlọ́run ní wẹ́ẹ̀dì alìnàlẹ́bẹ́yìí tàmásá bàtàlì nàás wà ámìnàní ọlọ́run ní ran ara yín létí rẹ̀ àná sọ̀sọ̀rà ìgbà tí àwọn ọlọ́run gbé ilé ìkalẹ̀ màsábàtàlẹ̀ náà ní bùdárí sí àwọn èèyàn wọ amẹ́nà àtúnṣe ní ààyè ọ̀kọ̀balẹ̀ wọ́tẹ́kẹ̀dù mímọ́ kọ́mi Ibrahim sọ̀lá àyíká sí bẹ́ẹ̀ níbi tí Ibrahim dúró sí ẹ̀mú ààyè yẹn ní ààyè lẹ́ẹ̀tì máa sin lẹ́ẹ̀tì máa kírun wàhídìí náà ìlà Ibrahim àwa sí ní òfin asíláṣẹ fún Ibrahim wa Ismail àti ọmọ rẹ̀ ti Ismail à ń tọ́hìrà pínkan méjèèjì kí wọ́n mọ́ kí wọ́n sọ di mímọ́ báyìí ti yà ilé mi Ọlọ́run kí wọ́n sọ ilé mi Ọlọ́run di mímọ́ fún àwọn pétọ́ ìfi fún àjọ ọmọ yípo rẹ̀ wọ́n lè á kìí fi àjọ ọmọdé sínú ẹ̀ wàrúkà sujud àti ọmọ sujud náà jọmọ kírun bẹ ntọ́lọ́n ló ń kọ́ gbé kalẹ̀ fún ni ìtọ́ ìfì fún àti ọmọ rọkì kálí tawaf kò síbi kẹta náà ti tawaf lórí ayé jùmọ́ kalọ̀ gbọ́dọ̀ nù suratu hajj adùn rí iláyà 26 ọlọ́ni wàtọ́ ìrìbẹ́ ìtẹ̀lẹ̀ tọ̀ ìfín wọlẹ̀kọ̀ ìmín wọ́rúkọ sùjú mọ́ ilé mi ọlọ́run fún àjọ máa tàwà fún àjọ máa dúró síbẹ̀ fún àjọ máa rùkú tí wọ́n máa kírù ẹ̀rì wàtọ́ ìrìbẹ́ ìtẹ̀lẹ̀ tọ̀ ìfín ó ní jọ́sìn kó so tí ò sí àìsí ń bomi àfimọ́ká nìkan yọ̀bọ̀ sí Mẹdínà ilé ayé nínú mọ́sáàsì ànábì kẹ́hìndé pé kí lọ́kọlù ó nìkan láti máa rí pẹ́ lójúmọ́ bá ní tí ọgbọ́n bá ń kírun ọ̀ràn èèyàn lọ́wọ́ ní tàwáfù máa ń dúró tó máa sálà báyìí tó bẹ̀rẹ̀ lójúmọ́ pàgbéjọ́ kan wá ń bẹ kò rérò lára kò sí bẹ àdámọ́tọ́lọ́ ń dámọ́ ni àná Muhammad sọ̀sọ́lá inú àdúgbò tí abúlé Abbas gbà wá ó ní ọlọ́ba máa ń sọ ìkẹrẹ kalẹ̀ sáàyè yẹ lójoojúmọ́ ó rahma gbogbo one twenty rahma sixty ìlàjì àtẹ́bánsì jọsìn mí ìyàtọ̀ tawaf bóyá yẹn náfíra bóyá ń kálùkù àmì bóyá zaskar forty okùn mélòó twenty ẹni tí ń wòran lásán ọkà dúró ẹ̀ka ń wòran yóò máa gba ìkẹ́ ogun gbogbo ẹ̀ náà lẹ́yìn lọ sáájú ẹlẹ́rìí ẹran tó ń ta wá ẹran tó ń sojọ gbé ìrànlọ́wọ́ àwò bó lórí tọ́pá láti débẹ̀ tó ti ń lásán ọgbà 20 àánú ọlọ́run àtúnṣe sàfáàtì mọ́ríwá ibẹ̀ náà tó ní gómìnà tí sàfáàtì mọ́ríwá ló jẹ́ ibẹ̀ náà ni ń pè ibẹ̀ náà ni wọ́n ti jùkú àṣetánì ibẹ̀ náà làràfá wà ẹ̀rẹ̀ wọ́n wá ní fi àmà fi àbí ṣurutin makhsusa ṣurutin makhsusa pẹ̀lú àwọn májẹ̀mú tọ́sí gbogbo májẹ̀mú yókù a ní dáńgbé ṣurutul hajj májẹ̀mú hajj ọ̀nbẹ̀ńbẹ̀ ìran májẹ̀mú hajj àwọn ulama wọ́n pín sí mẹ́rin ọ̀nbẹ ṣurutul wujub májẹ̀mú ráyà ọ̀nbẹ ṣurut àdá májẹ̀mú pé a ṣe ọ̀nbẹ ṣurut síyàtìlá síyàtìlá àdá májẹ̀mú yí pé ọ̀nà tá a gbà ó ní àlàáfíà gbogbo ọmọdéwọ̀n ìpátá ìlà gbọ́dọ̀ mọ̀ nípa hajj tó bọ́ yàtọ̀ gbogbo mọ́jẹ̀mù yókù ó yàtọ̀ gbogbo sẹ́yòkù a mọ̀ kí ní sọ hajj dọ̀ràn yàn lẹ́gbẹ̀ẹ́ ní sótò wújú tó bá ti wà lára ọgbọ́ ọ̀sáàjì ni. Ogbo, ó sì ń bẹ ṣubú làdá mọ́jẹ̀mú kárí ṣe ó sì ń bẹ ṣubú síhà àlàdá mọ́jẹ̀mú pé bá a ṣe ṣe ìdá ó sì ń bẹ ṣubú gbogbo òmìnira lẹ́fàdùn òótọ́ ni mọ́jẹ̀mú ìbọ́ sí ọ̀ràn yẹn la ṣe mọ́jẹ̀mú pé ọ̀ràn yẹn ni a ṣe gbogbo májẹ̀mú mẹ́rẹ̀ẹ̀rin yìí ló gbọ́dọ̀ gbé sára hajj kó tó wá kú májẹ̀mú gbẹ̀yìn májẹ̀mú ẹlẹ́ẹ̀karùn ṣúrútùlù kúpọ̀n májẹ̀mú tí ó fi jẹ́ àtẹ̀wọ́gbà nínú fíkìlì hajj ọ̀nà ẹ̀wà ní kẹ́ẹ̀jẹ́ kí alálàájì máa àwọn májẹ̀mú yìí kó tó kú lé wọ́n 99% lè ninety nine percent àwọn jẹun láàjì kò sí má jẹ mi lọ́dọ̀ wọn wọ́n wá lọ sáájì wọn àṣídá àwọn bú wọn wọ́n dé ààrá parí àjì lára àwọn bú wọn tó pé wọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lọ ṣe tí wọ́n fi lọ ẹlòmíì gan ọ̀kọ́lífàì látara májẹ̀mí ó sì báàjì ó dàbí ìgbà tí kò sí university. kan lè tẹ́ bá fẹ́ wọ yunifásitì ẹ̀rì shurut condition of admission rule and regulations yàgbé yàn pass WAEC yunifásitì kọ̀ọ̀kan ló tó ní tiẹ̀ wà ní court of wọ́n yẹ̀ tó gbélé nísìn bọ́n bá tó ń pa tó pass jambu tán yóò tún ṣe é yóò tún ṣe wé ìdánwò ní yunifásitì fẹ́ wọ̀ ó tún fẹ́ mú wọn wọn á sọ pé lágbájá kọ́tẹ̀ pé kò páàsì wáyẹ́k e kí wọ́n lọ́wọ́ yunifásitì tí wọ́n ti ẹ̀gbá gan kódà bí wọ́n bá ṣe pé wọ́n lọ́bì gbogbo sí orílẹ̀ ìṣẹ̀lẹ̀ Nàìjíríà nísìn níjọ́ tí ọba di pé afẹ́rí sọ́ọ̀tẹ̀ ẹjọ́ náà jọ padà wálé bó ṣe wá rí lọ́dọ̀ lọ ni lọ ájì tí má jẹmọ̀ bá pé ájì ò láwọn ìlàmà ní inú ájì ni pé bí ṣòro ti ń pẹ̀lú àwọn májẹ̀mọ̀ kan lápàdà máa ṣàlàyé wa wọ́n wá tún ní láwọn àyè a ti sọ àwọn àyè yìí àkọ́kọ́ àlìkáàbà kí àwọn tó lè ṣe àjì yóò dé káàbà ìkáàbà ni ọ̀rọ̀ kíká tó bá kó ń bẹ as-Safa wal-Marwa láàrin Safa àti Marwa ìtùlọ̀ sẹ́mbẹ̀ àyíká tó nà mọ́tàwáàfù tí èèyàn bá tàbí ọ̀sá Safa àti Marwa kọ̀láàjì lẹ́yìn náà yóò tún kó ń bẹ́ẹ̀ mọ́ bá dásìkò kan á tún fọ́ ó di mìíràn àyíká náà tó ní ó kó ó fa àyíká náà tó ní kí ó fa kó yóò padà sí iná ń àyíká tó nù gbogbo àwọn àyè láti rí padà sí ẹni ọba kò yí sí ẹwà máa lọ sọ̀kò ọjọ́ ó kéré tán ọjọ́ mẹ́ta lẹ́ẹ̀fi sọ̀kò ìgbé ẹ̀tọ́ sọ̀kò kọ̀ọ̀kan sí ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ni wọ́n sọ pé fí àmà kí ni màṣú sọ láwọn ààyè dáadáa sàlẹ̀sà wọ́n ní àlà àyèhà ti màṣú sọ lórí kọ̀ǹdíṣàn tọ́dọ̀ yàtọ̀ sí gbogbo ọjọ́sìn ọ̀níyàn ní bí ṣe ájì yàtọ̀ sí gbogbo ìjọsìn yòókù ọkọ̀ bẹ̀rẹ̀ lórí ìmúra ní agbé ìrà ní agbé iran ìpadà báyàn àgàwátá jẹ́ ọkùnrin gbogbo agbọ́dé èèyàn máa wọ̀ pátá láàbọ̀ tẹ́ máa wọ̀ Ọ wà gbolo tó bí ìgbọ́lọ́ bí ẹ bí ẹ ọlọ́run wá fẹ́ ọwá ní nípele aṣọ méjì aṣọ àbọ̀tẹ́lẹ̀ tí ó fi hàn yí pé tó ń bá ọlọ́run bó sì wá àmì bó sì wá nù. tí gbogbo ohun tó ní pátápátá tí ò ní tẹ̀lé ẹ̀ wọ́n gbàgbọ́ ẹ lẹ̀ lè pé inú tájì máa ṣe fún ni pé máa rán létí àlèkè àmọ́ ìmọ̀ràn létí ikú tọ́jú wá ìráàmù tán ọkọ̀rọ̀ wà lọ́dọ̀ ọlọ́run ó wà níyàn kí wà níyàn náà ó tún yàtọ̀ ní gbogbo àníyàn gbogbo ṣẹ́ pátápátá inú ẹ̀sìn alẹ́sẹ̀sẹ́lá yàn kí dàníyàn sókè inú ẹ̀mí ní máa wà wọ́n àníyàtù mahalluha alqalb àníyàn inú ẹ̀mí ló máa ń wà àyàfi hajj ó wù síta tẹ́ẹ̀tí ń bẹ ní ọ̀dọ̀ rí ọgbọ́n لبيك اللهم لبيك عمره لبيك اللهم حجا اللهم إني نويت حجا لبيك اللهم حجا أو إسلام يا الله ó لن تجيك tó بيبتوك بمي rẹ mo dàníyàn kó mo hajj mo fẹ́ sìn ẹ́ kódà jẹ́ bá rìn tọ́ba pé òun ṣe ni ọ darụkọ rẹ̀ sí i. njọ kan anabi wọn sọsẹlá bẹ̀rẹ̀ sí hajj ni ọ̀kan náà ọmọlẹ́yìn wa ní Allahumma labbaika hajjan shibruma. Allahumma labbayka hajjan an ṣùgbọ́rùmà ó nílò ọlọ́run mo dà ní hajj fún ṣùgbọ́rùmà alùwà gbọ́ ó ní dáa ní ṣùgbọ́rùmà yìí tó ń sáájì fún yìí ó ń bílẹ̀ rẹ̀ pẹ̀lú ìlànà pé yẹn máa ń gbọ́ àníyàn hajj inú kútu yàtọ̀ nù bídíà ni kéèyàn dá níyàn àlùwàlá síta kéèyàn dá níyàn ọ̀run síta kéèyàn dá níyàn sàká kí àdá ní àwọ̀ síta ṣùgbọ́n àjì ọ̀dà táyé ọgbọ̀ anábọ̀ àwọn ìta ń ṣe búrúmọ̀ yìí ó ní bọ̀ ọ̀dà àwọn ni wọ́n dẹ̀ ló fẹ́ sáájì fún níbẹ̀ ni sí wọ́n ti sáájì fún rẹ̀ náà ó o à ó òtí kan sí búrúmọ̀ wọ́n á tara ẹ̀ náà nígbà ọba sáájì tara ẹ̀ tẹ́lẹ̀ ṣe búrúmọ̀ níbẹ̀ ni anábìtì kọ́ alẹ́ kọ́ nínú àwọn àṣẹ tí ń bẹ lọ́dọ̀ wa lẹ́nu afẹ́ràn èèyàn lọ fún ájì kọlọ sí ájì òǹbí àfọ ẹnìkan bẹ́yà ya mi nísìn kò sáájì ètò wa dàgbà kò lókun ara ọmọ fẹ́kẹ́ nìkan lọ́ba ń sáájì fún tàbó ti kú ẹ̀sìn wọn gbà láàyè káyẹ̀yẹ̀ tó lọ́ba ní sáájì fún ṣùgbọ́n a mú kọ lórí tábà tí mo kọ lọ rí ń lọ sáàjì fúnra rẹ̀ ní kì sáàjì àmì mọ́ àwọn làwọn máa múlé nì láàlà múlé nì àkọ́ lọ́rí kẹwo àìmọ̀kan èyí mú kọ̀ lọ rí lọ tó bá fẹ́ rákọ̀ lọ rí ó fẹ́ fi ṣe sàárà fún pé lọ sáàjì fún rẹ ìsìlámù tako gbówó lọ bá ń sáàjì fún bàbá mi wọ́n lọ bá ń sáàjì fún ìyá mi wọ́n lọ bá ń ṣáájú fún ọ́nkù mi tàbí wọ́n lọ ṣáájú fẹ́mi náà tí ń lè lọ yìí àìmúkọ̀ lórí ẹni ó ti lọ tẹ́lẹ̀ là á máa ń mú tá a bá ti múkọ̀ lórí ajé ara ẹ̀ lọ́rọ̀ sí kò ṣáájú ìtì ẹ̀ ń tàn án anábìlẹ̀ jẹ́ àmà ń gbọ́dọ̀ ní ṣìbúrú ṣìbúrú mọ̀ ta ni ṣìbúrú mọ̀ ó ti ṣe jẹ́ náà wàá kọ́ yanjú tiẹ̀ náà kó tó ka ṣìbúrú mọ̀ fíkìá nínú fíkìá jìnú wọ́n pè hajj nìyàbà náà pè hajj dáṣẹ́ on behalf a kì í mú ẹni tí ò lọ rí ẹni ló ti sáájì ọ̀ràn àyàn rí náà lọ nípa ní sáájì fún ẹlòmíì ẹ̀rí ìṣèkánú ìṣèkánú ká múra ká wọṣọ ìṣèkánú tẹ́líbíyà tí ma jọ pé Allahumma labẹ́ka hajjan tí a bá ti wí tán tó kò rí tẹ́lifíà tí o sì ní ẹ̀sìn míì kò sínú ìjọsìn míì labẹ́ka Allahumma labẹ́ka labẹ́ka la sharika laka labẹ́ka innal hamda wa ni'mata laka wal mulk la sharika laka labẹ́ka Allahumma labẹ́ka labẹ́ka la sharika laka labẹ́ka innal hamda wa ni'mata laka wal mulk la sharika ali muhammadu fúlà ó gbogbo alálàájì tó bá ń wí tísà ń wí tó sà ń wí tó òun fi wọ̀ ó ní bóun bá ti wọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ bọ̀ ní ayé rẹ̀ kó dùn bóun yẹn wọ̀ ọlọ́dún oríjì. ó ti bóorùn wọ̀ sẹ́nu ṣùgbọ́n lẹ́yìn aláàjì bá ti wú díẹ̀ adákẹ́ ni yóò máa sọ̀rọ̀ míì lọ ìrégbè nínú àwọn àkọ́kọ́ nínú àwọn àìsàn ni yóò a máa sọ̀rọ̀ politics APC PDP ní ọmọ báyìí lọ iṣẹ́ tó lu àlìjẹ́ náà ṣe ti gbàgbé ẹ̀sìn wo yín tí wọ́n mú lọ kò sẹ́nìkan tó bá gba change nu one million ó ṣèṣì ni tó bá tó dé one million nígbà tí wọn wá kó one million jọ tó wá rìnrìn àjò jọ sàǹfààní tí wọn bá kó one million fún èèyàn gbogbo fi ṣòwò tí wọn bá kó rí burúkú látọ̀run ọ̀ẹ́ kó ẹ̀ lè nítumọ̀ bówó ṣe bàjẹ́ tó iná kí wọn wá kó one million lọ síbi kan kó wá máa ra nǹkan tó jábọ̀. eléyìí ó jẹ́ hajj lẹ́yìn náà hukumu hajj kí n dájọ́ hajj hukumu fardun min islam ọ̀ràn àyàn ní inú ọ̀ràn islam tí májẹ̀mú bá ń bẹ láàrin èèyàn tí wọ́n bá ṣáájì á kọ̀ọ̀kọ̀ Ni pé máa ń wàá la òwò ìfà ẹnba ṣe ọ̀ràn yẹn ó gbà dáadáa wà máa ń tara ka òwò ààkọ ẹnba fi ọ̀ràn yẹn sílẹ̀ yóò jìyà. téèyàn bá wá téèyàn bá ló lọ tí wọ́n jẹ̀mú tó wà lára ẹ̀ fi wà kọ́ lọ sáájì àbí léèrè pé yà fúlàn limaada lam tahajj ìrẹ́ lágbájá kí ló dé tí ò ṣe hajj tó bá ní òun ọ̀gbà páàkì wà ọjọ́ ran èèyàn òun ọ̀gbà pé àjì wà ọjọ́ ran èèyàn tún sí ni a sì wádìí pé sọ́sẹ̀sẹ̀ wọnú ìsìláàmù ni wọ́n ló ti pẹ́ ń bẹ̀ àwọ̀ àkọ ìjọ́ra yẹn ájì ọ̀ràn yẹn ni wọ́n di báyìí wọ́n di báyìí wọ́n di báyìí. tó bá jẹ́ ni akọ̀ nígbàtà wá ìtàn ìkílógù alẹ́kọ́ mi lóòótọ́ àní mi ò wà kọ̀ǹfẹ́sì àwọn ìlànà bá sọ pé ankara wujubal hajj ẹnikẹ́ni tí ó bá sọ wípé ayé sọ̀rọ̀ àyàn mùrìtàdù mùrìtàdù ó ti kó ó ti kó kèfèrí ló ti kó nú ẹ̀sìn mr taa lọ́dọ̀ àwọn àfá wọ́n fún ní ọjọ́ mẹ́ta pé kó túbá tí ó bá túbá yókùtà wọn apani lè dàda lẹ́yìn tó kú mọ̀ olú islam tí wọ́n bá ti pààyàn rí dà ìtumọ̀ ni pé láàyò kùsàl wọn gbọ́dọ̀ wẹ̀ nílànà islam wàhálà yókùfàánù wọn àbọ̀ ọ̀dá sọ́bọ̀ bá a ṣe wí ogun mùsùlùmí wala yusallu alay wala yusallu alay wọn àbọ̀ kírun fún wọn gbọ́ kírun sí lára wala yudfanu fi maqabir mùsùlùmí wọn àbọ̀ sí sójà mùsùlùmí bákan náà wala yad'u mùsùlùmí àwọn mùsùlùmí bọ̀rọ̀ sàdúrà lọ wọ dànù kálíbà àmọ̀kòtọ́ wà nínú ẹ̀sìn pé ọ̀ràn àyàn ni ó jẹ́ aadu arkan islam na khamsa ó jẹ́ òpó kan nínú àwọn òpó islam man àìjẹ òpó kan nínú rafila of islam lẹ́yìn náà a ti rí ìtumọ̀ lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì àti rítùmọ̀ inú èdè lọ́báwá ìtọ́wákù o náà ni àwọn àdáà àwọn ẹ̀kọ́ tó ẹ̀kọ́ wà lára alálàájì àdáàbùl hajj àwọn ẹ̀kọ́ tó ẹ̀ká bá lára alálàájì ó ní àwọn ẹ̀kọ́ kan tí ẹ̀sìn wa fẹ́ kí ọ wà ní ara gbogbo alálàájì àwọn ẹ̀kọ́ ìwà èèyàn wa apá pé àkọ́kọ́ àdá nǹkan bọ́dà hajj ẹ̀kọ́ tó yẹ kó wà lára rẹ̀ síwájú kó tó ṣe hajj kó tó bẹ̀rẹ̀ sí hajj àwọn ẹ̀kọ́ tó yẹ kọ́kọ́ nẹ́sára kó bẹ̀rẹ̀ sí hajj ẹ̀kejì. adab athna al-hajj ẹ̀kọ́ tó yẹ kó lára ń gbàjúbá ń ṣe ájì lọ́wọ́ ẹ̀kẹta adab bad adab al-hajj ẹ̀kọ́ tó yẹ kó lára ń gbọ̀bá parí ṣe ájì gẹ́gẹ́ mùsùlùmí àwọn ọba alámẹ́tẹ̀ẹ̀ta ṣe pàtàkì kí ló ẹ̀kọ́ wà lára alálàájì kò tó ṣáájì àwọn ẹ̀kọ́ olóẹ̀kọ́ wà bẹ̀ tí bá ń ṣe ájì lọ́wọ́ àwọn ẹ̀kọ́ olóẹ̀kọ́ wà lára ẹ̀ tó bá parí ájì àwọn ẹ̀kọ́ kó wà lára rẹ. lórí ẹ̀kọ́ tó kó wà lára kó tó ṣe hajj ájì kan dé báyẹn lójijì èèyàn máa ń ni yàtọ̀ sí ẹni ẹran lọ èèyàn ó ti máa jẹran ẹ̀kọ́ akọkọ tí ẹ bá ti ń jẹ̀rán ájì fífọ́ ájì ó ní alìṣìṣàrà alìṣìṣàrà yóò lọ rí gbàyọ̀ yóò lọ rọ gbàmọ̀ràn á lọ gbamara, àìmọ̀ yẹn ní láàyè tí ó lọ àwọn ẹni àwọn yẹn dáadáa tí wọ́n pààyàn ọlọ́run àwọn tó ti pé ó ní trust sí wọn ó trust wọn á lọ ní ọ̀dọ̀ wọn nítorí máa ó sì jẹ́ ẹlẹ́sìn kó náà ti lọ sí hajj rí àìlọ́gbàmàrà lọ́dọ̀ ẹni tí ń dá ń lé lórí lè jẹ́ ó jẹ́ onímọ̀ tó sì máa kí ó gá ó lè ka tí a ní pàájì tí ọba tí ì lọ rí ọkàn ń gba tí ó rìn ní ọdún kan wọ́n ṣe wáàsí lọ lórí ọ̀rọ̀ ajì bàbá kan wà ń bẹ̀rẹ̀ wọ́n ti jáde láyé ní ìṣẹ̀lẹ̀ bá ní kó jáde bá ní kẹwọn ìrẹ́mbẹ̀ẹ́ ni wọ́n máa ń gbé wọ́n máa ń tẹ̀lé wá gbáà kan wọ́n parí ọ̀rọ̀ agri bàbá náà ní comment a sì gbé mẹ́ẹ̀kì fún wọn wọ́n ní àfa àtọ́bánisọ̀rọ̀ ajé wọ́n gbìyànjú pọ́pọ̀ ṣùgbọ́n ní ọ̀rọ̀ wọn àgbẹ̀gbọ́n wọn àdá àjèrè wọ́n bá dá àjèrè ọ̀rọ̀ wọn yàtọ̀ sí àti sọ́ọ̀rọ̀ olóṣèlú a máa kà ní tí ibi kan Mínà ibi kan Muzdalifa ibi kan Àràfá ẹjọ́ bá dọ̀hùn kò ní mọ bí wọ́n wà àgọ́ ẹ lọ Mínà o ẹ lọ Àràfá o ẹ lọ Muzdalifa o yóò kàn máa wí ni ní ọbẹ̀ ìtọ́sẹ̀ mẹ́ta nísìn wọ́n lọ kúrò ní Central Mosque Ìlọrin wa àgbà bàbá wa àlẹ́ àgbà àgbà ni wọ́n ṣe wáàsí wọ́n sọ di ọ̀rọ̀ ajì gbẹ́dọ̀ wọn múra lọ́gbà náà bọ́wá láàjì èèyàn ẹ bá ní mójútó ọ̀rọ̀ ajì yìí ẹ má máa da àwọn alálàájì lẹ̀ àmójútó ìyálẹ̀ rájì wọn ṣe mo ní mọ̀ ọ̀ràn wọ́n mú yàn ṣe ni bọ́wá sọ̀tà kanjọ́ náà wọ́n ní mọ̀ máàlì kí bó ṣe nímọ̀ tó níjọ́jọ́ sáájì wọ́n mú sáájì ni. wọ́n mọ̀ sí ágìn wọ́n á express student mi ọ̀lẹ́kọ̀ọ́kọ̀ ní Sudan ọwọ́ si hajj ọbẹ̀ ṣáájú gbàrà tó dé báyìí kọ̀ọ̀kan mo ní àgbà wọ̀ káàbà kò mẹ́nu ọ̀nà tí àbá ó ti jáde ní nàìjíríà yìí ọlọ́parí ẹ̀kọ́ ẹ̀ lọ fàmìyá ló wà ní Sudan nígbà tí ó bẹ̀rẹ̀ sàfà àti mọ́wà lọ́kọ́ ló bá àwọn ẹ̀jẹ̀ ń lọ sàfà àti mọ́wà lọ́kọ́ sá kò wá mọ ní báwọn nìkan mẹ́rìnlá lọ́wọ́ tó sá mẹ́rìnlá nígbà tí méje ó sàgbéyàn ó sàgbéyàn ó sàgbéyàn ó sàgbéyàn ó sàgbéyàn ó sàgbéyàn ó sàgbéyàn wá sí ẹ̀tọ́ ní wá mí dúgbẹ́dúgbẹ́ níwáàdà so ìtàwàbù ó ní ìwò níjẹ́ tàwàbù tàwàbù náà tàwàbù gbọ́dọ̀ tàwàbù àti mọ́dọ̀wà lọ́wọ́ ayé wọ́n fẹ́ tọ́ka tó sì tàwàbù ẹnìkan ọ̀rẹ́ mi nìyẹn àfáàní wọ́n fún láàjì ní lásìkò abdulsalam òjijì lọ́ba ó sì lọ mú tí a bàbá abúlé wàgbé jazairi Minaji muslim ibi tí ájì wà ń bẹ gbogbo bẹ ó sì pa ìyàwó kó dání ó sì ń kà lọ ọkà nu mọ́tò ọkà gbogbo ẹ̀ tẹ́ dán lọ́kàdán gbóná ìdílé ọ̀sá sí báru báru báru báru gbẹ́ngbọ́dọ̀ wá sí èmi náà wá wà láàjì omi tó dẹ́rìn káàkiri wá rí a ah, ó ti wá mi mo ní bó ni a ah, ó ní kọ̀dá o ó lóun rí sí ó rí sí ló bá sọ fún mi sí. kó dáa tó wá kan nígbà tó ń dojú ẹ ó kẹ dàrú wọn lọ ní. àwa lè lọ sí ní court ní bíyànjú tẹ̀lé yìí Aisha sí àwọn gbé ìran àmásì wá sí umura. àwọn afá lọ́dà láàmú yẹn o ìwà sábà wọn á tó kí ni ó kú bọ̀ yóò máa àwọn yẹn ni tó dábàá náà pẹ̀lú àti òjò àbí alẹ́nà béèrè èlò ló ní lọ́wọ́ àwọn ọmọ ń àwọn ìyàwó ń tí tó bá lọ iṣẹ́ gbogbo nǹkan ńlá láti lọ wádìí kéèyàn kéèyàn sọ àbúrò ọ̀dà ẹni mọ́bọ̀ láti lọ́dún láti lọ́dún yìí ẹ̀mí lọ gbàmọ̀ràn ẹni pé tó bá sọ fún ẹni mọ̀ràn tẹ̀lé ìmọ̀rin inú ọwá kò mọ̀ràn tọ́lọ́ ọwọ́ sí sìkára ìrọ̀ lọ́n bá ń sẹ́sà ọ̀ gbé sìkára kìí pé sáájìdá àbájì ọ̀dá ájìdá ọ̀rẹ́ mi sí àsìkò yìí ló yẹ kí n lọ tó bá mo báyìí kí n lọ nísìnyí ṣé tí n bá lọ lásìkò tí màá ríṣẹ́ iṣẹ́ ṣé tí n bá lọ sí òní dáa lámàrí mi rú. anabi muhammadu sallam oni ní kò ní pòfo gbogbo ẹnikẹ́ni tí ọba wọmọ ẹ̀dẹ́ ẹ̀ni onímọ̀ràn tó sì wọ́ lọ́run ní bánsẹ́sà lè pé èèyàn máa sọ̀sọ̀ láti ṣe káàrà rákà méjì ni gbogbo ẹ̀lẹ́ gbọ́dọ̀ máa kọ́ bá fẹ́ lọ ájì ọ̀fẹ́ lọ́múra wọn láti kọ́ yàn bí a ṣe máa ń ṣe rákà méjì ni ìbá sálámà tán ládùúgbò àtàṣe ìpìlẹ̀ àkọ́kọ́ nù tẹ́bọ́ kó àwọn jáde ládìjọ lémi tí mẹ́rin tẹ́ ń bẹ tẹ́ ń gbọ́ mi mélòó nu wọn ló gbàmọ̀ ara ló ṣe sì kára àti sọ bẹ̀yẹn nínú. ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ ká tó lọ òun náà ni ìkìláàsù níyà ìkìláàsù níyà ìdójú àníyàn wa kọlọ́n ọlọ́ni wà máa umiru illa liyabudullaha mukhlisina lahu-ddin lọ́ni àpàwọn ẹlẹ́sìn ṣáájú lásẹ̀ kankan bí kan dojú ẹ̀sìn wọn kọlọ́n ẹ̀yìn náà tá a tún bá sọ̀rọ̀ yìí náà àṣetá apẹ́nàkẹ́ dojú ẹ̀sìn kọlọ́n anábìsọ̀ pé innamal a'malu bin-niyyat wa innamal likulli imri'in gbogbo ń tá a bá ṣe gbólú là ń lápá fi ṣe kálukú máa gba ládàá ń tó ṣe ní ìbámu àníyàn rẹ̀ ojúṣe kejì nu ẹ̀kọ́ kejì nu before hajj hajj ni mo fẹ́ lọ ṣe èyí tó lọ́mọ fẹ́ lọ ṣe ń bẹ̀ kí lójú orí bẹ́ẹ̀ hajj jẹ́ nù nǹkan máa bí síárì ní sí ni lára síárì ní pé pé ń jẹ́ ànábìsọ́lá ń bá ṣe tó dà ní hajj o máa fi kún láàrìyá yìí wàlà sùmá alámùlá bẹ́yì ká hajjan láàrìyá yìí wàlà sùmá ìrẹ ọlọ́run mo dà ní ájì mi fún rẹ ọlọ́run tí ò sí sí àárí níbẹ̀ àti káwé agbọ́ àdébí wọn fi ń pọ́n ní ẹ̀ pé gbogbo ohun tọrọ máa jì ní ìtí àárí lọ́wọ́ àfẹnà bá jẹrẹ nípa kátó wá múra nìyó ti dàní ẹgbẹ́ torí ọlọ́mọ fẹ́ sáájì mí o ọwà sọ tí a bá láàyè bá dé tí bá ń jẹ́ Abdulrozak tẹ́lẹ̀ wọn à ní wọn Aláàjì abẹ́ ẹ̀kọ́ níjọ́ tí aláàjì abdulrasaq ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ níjọ́ náà pè ní olùgbọ́ lọ́wọ́ bá gbọ́ abdulrasaq níjọ́ tó ti ń kírun níjọ́ náà pè ní kírun kírun níjọ́ tó ti ń gba àwẹ̀ ramadan níjọ́ náà pè nígbà ìgbà àwẹ̀ abdulrasaq tọ́wọ́ aláàjì tí wọ́n wá yí ọkọ̀ ìpadà tó di aláàjì abdulrasaq tọ́nà tó wá máa já sí ẹ̀fí kún orúkọ yẹn anọ́sìmẹ̀tì ò tí pé alájà brazak àríbidé sí ẹ̀rí adùn àríbidé sí kún sí àríbìkanu nínú wá nínú ọ̀dọ̀ nínú ọ̀rọ̀ àwọn àgbàlagbà fá àwọn àtàgbọ́ wọ́n lẹ́ni ọlọ́nkan torí tó fẹ́ kọ̀yàwó ẹlẹ́nu ó dé látàájì ìyàwó ẹ̀bá ní àlàájì ó ní ẹ́ tọ́pá tó wílẹ̀ kẹsọ́ jáde nù lé níjọ́ ní ẹjíjọ́ ń bẹ nù lé tí mo gbọ́ lọ́ba gbọ́ níjọ́ ló fi gbọ́ lọ́ba gbọ́rọ̀ yìí mi níjọ́ mo ti ń kírun níjọ́ ló fi irun ròyìn mi tí mo wá lọ ayò wá fẹ́ fàájì máa ròyìn mi kí dé lẹ́ni wá rí fáàrí ni àbí àbí àríkọ́ ẹ̀jọba ti pẹ́ lálàájọ́ máa bínú ni ó ti wà kan eyín mọ́ká eyín mọ́ká eyín mọ́ká sí àrílì ní kí lè yín mọ́ká ń wá lẹ́nu ẹ̀ sí àrílì ní kódà ń tí ọ̀yẹ kọ́ rẹ̀ nìkan ma rẹ̀ nì sí torí kálìbà àmà fún síkíní akọ́mbà gbọ́dọ̀ bá sí ájì òwe àti ẹ̀gbọ́ obìnrin ìwọ ọkùnrin wa ń kọ́ àtòbìnrin àtọkùn sí ìtọ́jà ń bẹ̀ o rẹ̀ mọ̀ pé obìnrin tẹ́lẹ̀ ológe làwọn kò tí wàá kan sáábàkà àbí níjó Áfíríkà Nàìjíríà ó lẹ́nìkan kọ́ máa dé sáábàkà láyé Áfíríkà ni ana àánà là máa rà àtàtì ato nàìjíríà ló pọ̀jù àtún ní kẹjọ́ ń pè náà kàṣẹ rí fún abẹ́ ẹ̀kọ́ ni asáfẹ́ kẹ́ńsà dáwà màsá kẹ́ńsà àṣà dáwà màsá àwọn sí àárín nínú ó sì pọ̀ mbẹ́ lọ́rẹ̀ gẹ́dẹ́ nu nàìjíríà gbọ́dọ̀ ní kíláàsì nínú kẹsọ́lọ́ torí ọmọ fẹ́ sáájì káyí mọ́ bàbàjẹ́ kátó lọ́ àjìnì ṣùgbọ́n tó jó burú jù ní ìsìn àwọn tí wọ́n kó wọn lọ gan ni wọ́n sọjọ́ tí wọ́n lọ sẹ́yìn wọ́n ní wọ́n tó lẹ̀ lẹ́nu pé báyìí la lọ ń pè kan ní akim akẹ́sìmọ̀ ti kú wọn láwọn ọmọ ìlókù a ní yín akim ni mò ń wá akim owó kékeré kọ́ akim o owó ńlá ni o ẹlẹ́mẹ̀wá sí ní ọmọ nítorí nínú ẹ̀ kìtàbàtul wasiyya kìtàbàtul wasiyya kí ẹ̀ tó dájì èèyàn kọ wíìl wà kọ wíìl ààrẹ kò tó lọ sáájì torí ìrìn àjò ńlá ni èèyàn máa lọ kọ́ mọ́dì alọ́gbé sọ̀rọ̀ àyàn pọ́lọ́hùn tí wọ́n bá sì débẹ̀ wọ́n náà máa gbé sọ̀rọ̀ àyàn kò sí nǹkan tẹ́ kìtàn ní kílò sókù lára àwọn aráàlú kọ́ náà sì ń kú àwọn tá a lọ náà ni gbàmí ń bẹ wọn a máa kírun sí òkú ọgbọ̀n lára nírun kan gbàmí méjìlá gbàmí ogún tó wọn ló sì máa rí gbàmí ń bẹ àgbà ń bẹ ń bẹ ọmọdé ń bẹ ń bẹ gbàmí ń bẹ ọkùnrin bẹ ń bẹ gbàmí ń bẹ ń bẹ kò sí pé ẹwà kí wákàtí kanjọba ṣèèsì níjọba lò ní mọ́kà àti màdínà tẹ́lẹ̀ kí n sókù lára. torí ẹ̀yẹ̀ bí máa kọ wà sí yálẹ̀ wíìlì lágbájá ọmọ lágbájá ọjọ́ orí mi rè mo ní ìyá mo bí mo ní nǹkan mo ní nǹkan báyìí dèmi pọ̀ ọba trust àtọ́ gbàgbọ́ nù wọn ìyàwó ni ọmọ ni ó pàtàkì gan ọdún kan a fẹ́ lọ sí múra ọ̀kan náà náà bá ọmọ ya wa mo wá náà lórí kálukọ́ kọ wíìlì ọmọ ya mi wá délé ọba ìyàwó ẹ̀ sọ àyàwó ẹni à ẹni bá fẹ́ kú ní ọkọ kọ kọmọkọ kọ́mọ́kọ́ àwọn àjọ lọ àwọn sàn adé bó ṣe ń dé sí hospital náà gbé lọ láti hospital yẹn báyìí sàárè la gbé lọ lọ́sẹ̀ ìdáwà sí tán ọ̀kan náà ọmọ ẹ̀yà ìwà lálàsì ó wá lójú oorun wọ́n jọ ń sọ̀rọ̀ wá ní à dáhùn dúpẹ́ fọlọ́run ò ń bọ́lọ̀ dáadáa o ṣùgbọ́n wàhálà kan tó ní ni pé òun ọkọ̀ wí kí a tó rí àwọn àwọn tó ń bá láṣepọ̀ lórí nǹkan kọ̀ọ̀kan ó lé lọ́dún kan látòrí wọn tán ẹni mọ́tò yọjú kaba ẹ̀pẹ́ mi ẹ̀kọ́ ẹni kò kama fi ṣeré rárá rárá arimọ̀ sọ̀sọ́là ní sọ yìí mùsùlùmí ó ní gbogbo ẹni tó bá ní nǹkan tó kọ́ kọ́ àkọọ́lẹ̀ lé lórí ó ní ọ̀gbọ́dọ̀ sunrin ọjọ́ méjì lera wọn two days àbí ká wà tó sùn gbọ́dọ̀ sí wíìlì àwọn olóyìnbó explain yourself kò ṣe rí nǹkan ṣàlàyé rẹ̀ kò sì kìí kìí tí ọba kù gbogbo eléyìí ó wà àwọn àdá àwọn etiquette before hajj àwọn tí ti lọ àwọn ti lọ rí àtàwọn ti ti léèrè tá à ń sọ yìí lọ. sẹ́sẹ́ ti hàrà sí tó rọ́lọ́lẹ̀ bí lọ sẹ́ ẹ̀kọ́ wílì lábùkú ẹ̀kọ́ pọ̀ táà ń sọ́nù táà kàkún ọlọ́kọ̀ gbà níjọ sí wọn látọ̀ adá ọlọ́kọ̀ gbàdọ̀ àwọn